tó máa pé tó bó làwọn lárúbá máa ń hùwà gan bó wọn máa ṣe yọ̀fẹ́ máa kọ́ tó bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ tẹ́ gbóyìnbó rù tó yẹ pé gbogbo nǹkan òyìnbó òyìnbó òyìnbó kò sí tàbí ṣùgbọ́n in one way or the other wọ́n ti bá yín débì kan tó òyìnbó tóun rí i pé Islam fóbìnrin lẹ́tọ̀ọ́ báyìí kò wá wọn kò wá wọn rárá rárá ìdí nù tó fi jẹ́ pé wọ́n gbógun ti àwọn obìnrin gidigidi. Gidi ẹ̀rí tí wọ́n máa jáde lóríṣiríṣi wọ́n lè sọ pé women rights activists ẹ̀tọ́ àwọn obìnrin làwọn ń jà fún òkè tá ló ń yàn wọ́n jẹ mo ní mò ń jà fẹ́tọ̀ àwọn ọmọ ajẹ́pẹ́ nìkan yàn wọ́n jẹ ta ló wá yan obìnrin jẹ wọ́n ní Islam ló yàn jẹ Islam tó ní kó máa bo ara rẹ̀ ara rẹ̀ tó yẹ kó sílẹ̀ fa Islam tó ní wọ́n lè fẹ́ obìnrin méjì ẹni tó yẹ kó jẹ́ kóbìnrin kan ló yẹ fẹ́ fa islam tó sọ pé tí wọn bá ń pín ogún ìdajì ni kóbìnrin ọgbà kí wọn á lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe islam tó sọ yìí pé ẹ ọkùnrin ni kó máa fi obìnrin tí ọgbà kóbìnrin náà máa fi obìnrin tí ọgbà kọkùnrin ọmọ fi ọkùnrin islam tó ní kóbìnrin kó máa jókòó ti àwọn ọmọ rẹ̀ tí ò fi ọ tí ò fọmọ ẹlẹ fọmọ ọ̀dọ̀ islam tó ní kóbìnrin èèyàn ká máa fi ṣàlejò fẹlòmíì tí kò yẹ kóbìnrin wa náà ká máa fi ṣàlejò fáwọn èèyàn ni gẹ́gẹ́ bíi kóòkù so ìdínú ẹ̀rí tí wọ́n láwọn ń jàfẹ́ tó obìnrin àwọn ń jàfẹ́ tó obìnrin ẹni tó bá ti wá rí múnú àwọn obìnrin Ọlọ́run nìkan ló lè dá padà Ọlọ́run nìkan ló lè dá padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kọ̀pẹ́ kó jìnnà yìí kò tí ju hundred years lọ kódà kò tí tó bẹ́ẹ̀ majority àwọn obìnrin láwọn ilẹ̀ lárúbáwá yìí tó fi dórí Egypt gbogbo wọn máa ń bojú ni but àwọn tó ń lọ kọ́ ẹ̀kọ́ wa lọ́dọ̀ àwọn òyìnbó tó rọ́yìnbó ti kọ́kọ́ mú wọn lẹ́rú tẹ́lẹ̀ England France gbogbo ẹ̀ irú àwọn kọ́ha Hussein nkankan eh, Ahmed Amin gbogbo àwọn tó lọ kọ́kọ́ kúkọ́ wa ń lo òyìnbó àwọn ní pariwo pariwo pariwo tóbìnrin fi sí ìbòjú dànù tó ń fi gbé jìlbáàbù dànù ẹ lọ wòran ní ìsìn ní Egypt gbogbo à ń rí tan à ń rí kéésì nǹkan bàbàrà ìtàn lásán wọn ń polówó rẹ gbé ń bẹ ní bí ìgbà tá à ń polówó búrẹ́dì lọ́yọ̀ọ́ wàlà hawla wàlà quwwata illa billah nítorí òyìnbó ń fẹ́ nìyẹn òyìnbó tún á níyọnu sí yín ó dìgbà tẹ́yìn náà bá di kèfèrí walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum agbọ́pẹ̀ ti ń rìn ní wòwò ẹ̀ tí ì lọ sọ́ọ̀tì ẹ̀ tí ì lọ sínágọ́gù ó dìgbà ẹ gbogbo ẹ̀kún mọ́ ká di nǹkan kan náà sọ̀tún fún wa nù ká sọ̀ra wa o lẹ́yìn eléyìí Islam wa ń sọ pé pẹ̀lú ìta sọ yìí ṣé islam náà wàá sọ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ ni rárá islam ò sọ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú condition obìnrin lè ṣiṣẹ́ pẹ̀lú condition alákọ̀ọ́kọ́ kó jẹ́ kóbìnrin ní bùkátà ṣiṣẹ́ yẹn àbí kó jẹ́ pé àwùjọ tá a wà ń ló ní bùkátà ṣiṣẹ́ yẹn àwùjọ ló ní bùkátà ṣiṣẹ́ yẹn àbóbìnrin ló ní bùkátà ṣiṣẹ́ yẹn àwa arẹ́ni tó lè ṣiṣẹ́ yẹn àfọbìnrin tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ islam farama kóbìnrin ò ṣiṣẹ́ yẹn bákan náà ẹlẹ́ẹ̀kejì kọjá pé sẹ́tóbìnrin ó ṣe kò ní di lọ́wọ́ àti ṣiṣẹ́ ilé rẹ̀ nítorí pé a lè sọ pé kọ́ ọ lọ tún tara yìí ṣe kọ́ ọ wá ba tara rẹ jẹ́ ẹ̀rí pọ́pọ́lọpọ́ sẹ́tóbìnrin ṣe nísìn kì í ṣe bùkátà ló bì ọkọ lè tọ́jú ẹ̀ gbogbo tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n lò láàyè wọ́n wà ṣùgbọ́n obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sọ pé túláàsì àwọn náà fẹ́ ṣiṣẹ́ nítorí pé àwọn náà fẹ́ àwọn náà fẹ́ sálòwò túláàsì náà ni kì í ṣe pé àwùjọ ló bùkátà specialization rẹ̀ yẹn yọ́sà ikú fẹ́ ṣe náà ni àbí sẹ́kẹ́tìrì sétóbìnrin ọba ṣe sẹ́kẹ́tìrì ọkùnrin ò lè ṣe sẹ́kẹ́tìrì bákan náà ọ̀pọ̀lọpọ̀ látàrí pé ó ń ṣiṣẹ́ wọ́n ti dalé wọn rú obìnrin tó ti jí jáde ńlé látàgò mẹ́ta àbọ̀ látàgò mẹ́rin tí ó sì ní wọlé àfi lágo mẹ́wàá alẹ́ ilé tiẹ̀ ti dàrú ọ̀nà ti bàjẹ́ ilé dàrú àwọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ ọmọ ọlọ́mọ májẹ̀mú ẹlẹ́kẹta oní ànikọ́jẹ́ pé sẹ́tòmìnrin fẹ́ ṣeun ó fẹ́ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ni bíi ká pé ó fẹ́ ṣe olùkọ́ fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ó fẹ́ nọ́ọ̀sì fáwọn obìnrin ó fẹ́ mẹ́díkù dọ́kítọ̀ fáwọn obìnrin islam farama kódà gangba mi islam ó ṣe ń túláàsì pé ká ní láwùjọ wa àwọn obìnrin tí wọ́n kọ́ nípa mẹ́dísìn tí ó tòye nọ́mbà tá a need torí kí wọ́n lè máa mójútó àwọn obìnrin ẹgbẹ́ wọn torí káwọn obìnrin wa má di ti àwọn káfìrí tí wọ́n máa fi experiment bẹ́ẹ̀ náà ni nursing ó yẹ ká tún rí iyọ̀ nǹkan àwọn obìnrin tá à ń bùkátà tí ó fi jẹ́ pàṣírí wa bò májẹ̀mú ẹlẹ́kẹrin òun náà ní kó jẹ́ pé ní tó fẹ́ mọ́bìnrin lọ ṣiṣẹ́ yẹn ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn bóyá obìnrin nímà nípa ẹ̀sìn àwọn afẹ́kọ́ máa kó àwọn èèyàn míì náà táwọn náà jóbìnrin ẹgbẹ́ rẹ̀ yọ jáde nítorí ẹ yọ lọ ṣiṣẹ́ bákan náà kọjá kóbìnrin yẹn ò ní mà nípa ẹ̀sìn kọ mọ tó lè fi sin lọ ọkọ rẹ̀ yọ gbà láàyè tí ó fi lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn gbogbo eléyìí Islam faramọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe mọ́ṣáláṣí ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe ní hall kan tó ní í ṣe pẹ̀lú tí ó jẹ́ kó ní lọ́síwájú nípa àmọ́ ẹ̀sìn obìnrin ó nítorí rẹ̀ yọ lọ nípa rẹ̀ kó sì ń tó burú nínú eléyìí báyìí wáyé o tá à ń bá ń sọ nípa tó ní í ṣe pẹ̀lú obìnrin nìkan nínú òfin ṣẹ̀ríà ìsìn Islam sẹ́mi kó òfin ṣẹ̀ríà ìsìn Islam usulun wa furu' ní tó ní í ṣe pẹ̀lú tawhid àti tó ní í ṣe pẹ̀lú báwo láti ṣe sin lọ́nà kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa tó ní í ṣe pẹ̀lú bá ṣe sin lọ torí ẹ gbọ́ tá a máa ń sọ̀rọ̀ tawhid àní sọ pé yàtọ̀ sóbìnrin qul huwa Allahu onílọ́dọ̀ kálukú. tawhidul rububiyya kálukú gbọdọ ni tawhidul uluhiyya kálukú gbọ́dọ̀ ni tawhidul asma'i wa sifat kálukú gbọ́dọ̀ ni bẹ́ẹ̀ ni oníkálukú wa ó gbọ́dọ̀ al-imanu billah ó gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run Ọba gbọ́ ó gbọ́dọ̀ gbọ́ àwọn màláíkà gbọ́ ó àtòbìnrin wa ọ̀ràn yẹn ni kíkálukú wa ká jìnnà sí ṣẹbọ sọ́lọ̀ gbogbo àwọn àìda gbogbo aburú eléyìí tí sẹ́rí aṣọ pé dandan ni kọkùnrin ó jìnnà sí dandan ni kóbìnrin ó jìnnà sí. jẹ́jẹ́lẹ́ ìbáyé wa a sì pé gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ kọkùnrin ọmọ sunday madi bẹ́ẹ̀ náà ló jẹ́ haram fóbìnrin láti so nǹkan madi bó ti ṣe jẹ́ ìwọ̀ fọkùnrin láti so nǹkan kọ́ náà ló jẹ́ èèwọ̀ fóbìnrin láti so nǹkan kọ́ èèwọ̀ ló jẹ́ lórí kálukú wa láti máa lọ ilé oyin àwọn láti lọ máa lọ ilé alágbègbà láti máa lọ ilé àwọn àfọ oyin àwọn haram ni lórí ọkùnrin haram ni lórí obìnrin la farqa fi dhalika bayna ar-rijali wan-nisa kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbogbo ntọ́jà mẹ́ta tawhid àdọ́gba ṣùgbọ́n nǹkan tí ìyàtọ̀ wà nínú rẹ̀ láàrin ọkùnrin àti obìnrin àwọn náà làwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú furu' àwọn tó ní í ṣe pẹ̀lú furu' alákọ̀ọ́kọ́ ntọ́jẹmọ́sọ ọ̀ṣọ́ obìnrin islam fi kọ́ wa wípé obìnrin ọ̀ràn ló jẹ́ lórí rẹ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn lórí ọkùnrin kẹ́ ẹ máa mójútó èékánná yín èékánná yín ẹ gbọ́dọ̀ mójútó èékánná ò gbọ́dọ̀ oge kí ni wọ́n fi ṣe àmì ọ̀bùn nìyẹn ọkùnrin náà ó mójútó

tó o bá fi lè fi nǹkan pa ìkánná rẹ ìwọ obìnrin o rí i pé ìgbà tó o ṣe bẹ́ẹ̀ o ò ní sọ̀láàtì bóyá ìgbà tó ń ṣe nǹkan sùn àbí ìgbà tó bí matẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ ni bá ṣe pé fi nǹkan pa ìkánná rẹ nítorí tó fi nǹkan pa ìkánná rẹ kò ní jẹ́ kálù ọjà kò ní jẹ́ ọjà àyàfi ti máa há ní gbogbo àkókò tó bá ti sàlùwàlá tán tún kùn síbẹ̀ tó bá tún ti sàlùwàlá mi tún ha gbogbo ẹ̀ so eléyìí jẹ́ báwọn. bákan náà ìsìláàmù tún ní ìwọ obìnrin ọgbọ́dọ̀ máa farun abíyá rẹ̀ kò sínú tí wọ́n fi ń gbókùn nǹkan tọ́ka sí pọ́bùn lèèyàn ni wàá farun abíyá rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin náà sì gbọ́dọ̀ máa fa irun abíyá rẹ̀ ó sì burú já ó burú já fọkùnrin àti obìnrin bó tilẹ̀ jẹ́ pé ìdójútini tí ó dàálẹ̀ fóbìnrin ó ga jù tọkùnrin lọ nígbà tọkọ rẹ tó bá rọ agbémú síbi abíyá rẹ tí kìíní lé yóò ní a'udhu billahi minash shaitani rajim pé ṣètọ́ni wọlé ni ah, àwọn àṣẹ́sí tó ń rí ni àlọ́bùn ni ọ́ ọ̀bùn ni ọ́ tẹ̀lé túmọ̀ sí pé wàá mójútó abíyá rẹ wàá máa fárun rẹ bákan náà irun abẹ́ wọ́n fi gbókùn wàá máa fárun abẹ́ rẹ tó bá ṣeéṣe kó pé àwọn nǹkan tá a máa mú kúrò yìí wàá máa mú kúrò lọ́sọ̀ọ̀sẹ̀ àbí tí ó tètè péjọ wàá máa mú kúrò láàrin gbogbo forty forty days èékánná wàá máa yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ irun abíyá rẹ wàá máa yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ irun abẹ́ rẹ wàá máa yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ tí ó bá tí wàá kún ọpẹ́jù àrírò ẹ̀rí ogójì ọjọ́ pọ̀ mú kú o bákan náà irun orí rẹ ńkọ́ ìwọ obìnrin nínú ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin òun náà tó bá wù ó lè rẹ ṣùgbọ́n gba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 بنهى رسول الله صلى الله عليه وآله وسلم أن تحلق المرأة رأسها النبي صلى الله عليه وسلم أقف بن لا تفعل وليه أقف بن لا تفعل وليه أي في دبي قام كوكورو كان إن دولا ملوري ره bí kúrúnà bí gbindingbindin bí kíníkà tí ò jẹ́ kó gbádùn orí rẹ inú orí ti pọ̀ ń bẹ́ jù ẹ̀ sì rógùn fi sí àfi kírun yóò kó ń bẹ̀ nà tó bá farun orí rẹ nítorí eléyìí kò burú. bákan náà lábẹ́ rẹ̀ kọ̀tọ́ kóbìnrin á máa dínrún orí rẹ kù kọ́ máa dín irun orí rẹ kù kí irun orí rẹ kọ́ wá fa kó gé kó dàbí tọkùnrin kọ̀tọ́ lópin ìgbà tí nǹkan kan ọba sí ọ àmọ́ tó bá kí nǹkan ní sí obìnrin tó ti torí rẹ dín irun orí rẹ kù báwọn bóyá irun yẹn pípọ̀ tọ́pọ̀ kò jẹ́ kó gbádùn orí rẹ mọ́ pípọ̀ tọ́pọ̀ ń sáńjẹ́ kórè ọmọ fọ́n gbogbo gba ni wọ́n di wọ́n kó gbogbo ẹ̀kọ́ rán tọ́ eléyìí kò sí wàhálà ńbẹ kọfà àbí kò dínkù ǹjẹ́ sọ wa tọ́ kóbìnrin ọmọ fi irun kúrun rẹ̀ kọ̀tọ́ o kọ̀tọ́ kóbìnrin ó fi irun kúrun kọ̀tọ́ kó fi rọ́bà kúrun kọ̀tọ́ kó fòwú kúrun kọ̀tọ́ kó fòkùn kúrun gbogbo ẹ̀ wọ́n máa fi kúrun láyè sí kọ̀tọ́ rárá nítorí pé Ọlọ́run láàánẹ̀ ń tọ́ba síbẹ̀ láàánẹ̀ Allahul wasila wal mustawsila ìyá dìrì tọ́ba rí fi kún Ọlọ́run láàánà rẹ̀ ìwọ tó gbórí kalẹ̀ tó ní wọ́n bọ́ fi kún Ọlọ́run láàánà wọ̀ náà nítorí pé ńláàánà ìnípọ́lọ́n ó lè ọ̀jìnà síkẹrẹ̀ ó gé kí wọ́n á tó bí kọ́lọ́n ó agbọ́dọ̀ ṣọ́ra ká jìnnà sí gbogbo eléyìí bákan náà ǹjẹ́ àwa lè fi òwú kórun ǹjẹ́ àwa lè fi òwú kórun ǹjẹ́ àwa lè fi rọ́bà kórun kò burú kẹsẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé ń ṣe nǹkan oṣù àbẹ́jẹ̀ bíi máa ń jáde lára yín kò burú àmì ẹ̀sẹ̀ sọ́láàtì rárá o àyàfi tẹ́ bá máa tún gbogbo ìgbà tẹ́ bá sálùwàlà nítorí pé ọ̀ràn yẹn ni kómi ọkàn gbogbo orun orí rẹ̀ rọ́bà òwú kò sì ní jẹ́ kómi ọkàn gbogbo orun orí rẹ̀ torí de ilé ọlọ́run ọ̀ràn ọlọ ọmọ tún gbogbo ìgbà tó bá ṣe tọ́ irun péńpéjú kọ́tọ́ kó mú o kọ́tọ́ kó dínkù bọ́lọ̀ ń bá ní irun péńpéjú rẹ̀ ọ̀pọ̀ bí ó ṣe pọ̀ náà tọ́lọ̀ ń bá sì ní kọ́ wẹ́ bí ó ṣe wẹ́ gbẹ àmọ́ gbẹ yọ̀ọ́ dàbí gbàtà sí ni àwọn obìnrin máa fi soge láyè sí i. ipe irun pínpín masha allah masha allah kò burú masha allah masha allah ọlọ́run láàánà rẹ̀ ọlọ́run láàánà rẹ̀ tọ́ba síbẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní anamisa anamisa ẹni tí ń bá wọn gbẹrun pínpín jù ọlọ́run láàánà rẹ̀ ìwọ tó tọrọ kún ọbọ sí ọlọ́run láàánà rẹ̀ bẹ́ẹ̀ náà ni alwashima àti almustawshima. Al obìnrin tí ń fínra tọ́ba wọn fínra àtẹ̀ntọ́tọ́rọ pé bá ń fínra ọlọ́run láàánà rẹ̀ bíi tàtú tí wọ́n ń ṣe nísìn tí wọ́n lọ ya kìnnìkan sí ọlá wọ́n lè ya aláǹgbá sí ọlá wọ́n lè ya bọ́ọ̀lù sí ọlẹ́yìn wọ́n lè ya ọlọ́run láàánà ẹ̀ irú ìta màmá màmá náà ń ṣe láyé jọ́ ọlọ́run láàánà ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè kọ minus minus minus minus sí wọn lápá àwọn màmá màmá náà wọ́n máa ya aláǹgbá sí wọn láàánà láyé jọ́ àkúkú mà aláǹgbá ti jẹ́ so ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run láàánà rẹ̀ alimutafẹlẹjàtò lè hussein àwọn obìnrin tí wọ́n gbẹnu wọn lẹ̀ tí wọ́n ní bá wọn fáìlì eyín àwọn eyín ọ̀kan kó lè pè jí artificially ọlọ́run láàánà wọn so gbogbo eléyìí o gbọ́dọ̀ ṣọ́ra fún ìwọ obìnrin mùsùlùmí kò sí ní tó burú kó lò láàlì kò sí tó burú kó lò láàlì kó tọ́ sọ́wọ́ kó tọ́ sẹ́sẹ̀ ha ìmọ̀jọ́bìnrin ó bíútì kìí ṣe pé ọ́ àlọ́ máa wá àwọn kankan tí ò wúlò tí ò ní láárí lò láàlì ọ́n máa béèrè wípé táwọn bá lò láàlì láàlì yẹn wọ́n ti ṣe kíní kan tí wọ́n lẹ̀ mọ́ra tọ́jú kí wọ́n máa ti fi láàlì pa yọ̀ọ́ dàbí fúláwà fúláwà lára wọn sẹ́lẹ̀yìn ẹsẹ̀ tàtú kìí ṣe é làálì lélẹ̀ yẹn torí pé tí wọ́n ń pé wọ́n ń fínra wọ́n máa gbẹ́ kínní sí ọ̀la ni wọ́n máa gbẹ́ sí ọ̀la wọ́n máa gbẹ́ sí ọ̀la wọ́n máa ń lo nǹkan kan bíi engine tí wọ́n fi gbẹ́ sí ọ̀la láyé john bí abẹ́rẹ́ gbóná làwọn máa fi ṣe. tọ́ ọwọ́ aburú kò tọ̀nà nínú òfin Ọlọ́run ọba wa kọ́ ọ máa dá irun rẹ pẹ̀lú kọlọ black obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ àbọ̀kùnrin tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run láàánà rẹ̀ ẹni tí irun rẹ̀ dúdú náà ni ó padà funfun tó bá ti kú hẹn jẹ́ yí ọkọ rẹ pé ntí ń dàgbà nígbà tí irun bá ti ń funfun àwa náà ti ń dàgbà nu kò sí ní tó burú mbẹ ìwáṣetọ́ lọ́ máa dá irun ọ́ máa mú lọ́kọ̀ọ̀kan níjọ́ tí ó mọ́ ọ lọ tí irun fifty tí ó funfun lẹ́ẹ̀kan náà ọ́ ọ gbọ́dọ̀ dá irun rẹ o torí àwọn obìnrin dàgbà ọmọ àná ọmọ àná náà ni mí kò burú ọmọ ọ gbọdọ dá irun rẹ haram ní lábẹ́ òfin ọlọ. nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ ó ń bẹ nínú nǹkan tó mú kóbìnrin ó yàtọ̀ gédégédé sí ọkùnrin nínú àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ṣẹríà nínú àwọn àdájọ́ tó nǹkan oṣù àti ẹ̀jẹ̀ náà pé wọ obìnrin tí nǹkan oṣù ń jáde lára rẹ àbí ṣàkíyèsí kò sí bóbìnrin ṣe lè mú tó kò sì sí bí ó ṣe máa ṣèṣe pé wọ́n sá bọ̀ sùn náà ni má gbà má gbà nítorí pé yọ ọ̀daràn yóò sì kó bá wọn náà yọ ọ̀daràn yóò sì kó bá wọn náà ìwọ ọkùnrin náà lọ bẹ̀rù Ọlọ́run èèwọ̀ ni kó o súnmọ́yàwó rẹ bá lò lójú ara rẹ lásìkò ìgbà tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ àbí nǹkan oṣù Ọlọ́run ni wasalunaka anil mahiyat قل هو أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ọlọ́run ni wọ́n mọ abíọ́ léèrè nípa obìnrin tí ń ṣe nǹkan oṣù sọ wípé kọ́tọ́ o ẹ̀gbin ni o ẹ jìnnà sáwọn obìnrin ní ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù ẹ má bá wọn lò lójú ara ìtumọ̀ ẹ jìnnà sí wọn ẹ pa wọn tì ẹ má bá wọn lò lójú ara nígbà yẹn ní ìgbà tí ẹ̀jẹ̀ bá wá dá tí wọ́n bá wọ̀ ẹ̀ ẹ bá wọn lò ní ìgbà tẹ́jẹ̀ bá dá kó tó wẹ̀ ó tún gbọ́dọ̀ bá lò kó tó wẹ̀ ó gbọ́dọ̀ jọ bọ́ọ̀lù títí tó fi wẹ̀ ọwọ́ alẹ́tọ̀ kó túláàsì rẹ pé nísìnyìsìnyì kọ́ lọ wẹ̀ kó gbọ́dọ̀ dẹ kán kó gbọ́dọ̀ títọ́ bá yá nísìnyìsìnyì kọ́ lọ wẹ̀ ẹ̀sìn Islam gbà bẹ́ẹ̀ nítorí àǹfààní tọkọ lọ wẹ̀ nísìn ẹ mo fẹ́ sọ di ẹ̀yin sọ̀látù làásìrì àní nísìn nísìn ọlẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ tọ́ọ̀bá kan náà anabi sallallahu alayhi wa sallam kọ̀ wá wípé ká pàyàwó ti pátápátá o nítorí pé ń ṣe nǹkan oṣù hẹ́n ó lè dì mọ́ ó náà lè dì mọ́ ó lè fọ́ra lára ó náà lè fọ́ra lára anabi ni isna'u kulla shay illa nikah ẹ ṣe gbogbo ń tó bá pẹ̀lú ìyàwó yín yàtọ̀ sípà bẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ wọnú di rẹ̀ eléyìí lẹ gbọ́dọ̀ ṣọ́ra tẹ́lẹ̀ bá wa ọ̀kan nù dájọ́ nù nínú dájọ́ tuntun rọ̀ ma tóbìnrin máa ń ṣe nǹkan oṣù àbẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ ó ní pé kò gbọ́dọ̀ ṣe siyam kò sì gbọ́dọ̀ ṣe sọ́láàt kò gbọ́dọ̀ ṣe siyam kò gbọ́dọ̀ ṣe sọ́láàt nínú àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí bukhari àti muslim gbé jáde alaysa idha hadat lam tusalli wa lam tasum ṣebí tóbìnrin máa ń ṣe nǹkan oṣù kò ní ṣe sọ́láàt wọ́n ní bẹ́ẹ̀ ni ṣebí tó bá ń ṣe nǹkan oṣù kò ní ṣe siyam wọ́n ní bẹ́ẹ̀ ni so eléyìí ń bẹ nínú nǹkan tó mú kẹ́sìn wọn dínkù tóbìnrin bá wà lọ ṣe sọlẹt àbó ṣe sọmù Ramadan nígbà tí ń ṣe nǹkan oṣù ọsẹ lọ ọsẹ lọ torí àwọn obìnrin alágídí tí wọn máa tẹnra jẹ àwọn ọ̀rá àyà kan àwọn ọ̀rá àdìsí kan tó sọ pé táwọn bá ń ṣe nǹkan oṣù káwọn máa ṣe sọlẹt tó sọ pé táwọn bá ń ṣe nǹkan oṣù káwọn máa ṣe sọmù Ramadan ńlọgbọn yẹn o Aisha radiyallahu anha wọn wá fi hàn wá wípé obìnrin tó pa sọlẹt tì nígbà tí ń ṣe nǹkan oṣù àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ tí ò ṣe sọ́mu Ramadan nígbà tí ń ṣe nǹkan sọ àbí gbà tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ ní ìgbà tí ẹ̀jẹ̀ yìí bá ti dá yọ san sùyàmù padà kò ní san sọ̀láàtì padà. ó nítorí pé kunna nahidu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam fa kunna nu'maru bi qada'i as-siyam bi qada'i as-sawm wala bi qada'i as àwa máa ṣe nǹkan sọ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam àyè sì ṣe sọ̀láàtì nígbà yẹn àìsẹ sọọmù nígbà yẹn ṣùgbọ́n nígbà tí nǹkan oṣù wa bá dá wọn á máa pa wá láṣẹ ká san gbèsè sùyàm wọn kì í pa wá láṣẹ ká san gbèsè asọlá eléyìí túmọ̀ sí pé ìdẹ̀kùn lẹ̀sìn Islam torí tí wọn bá ní sọlá wá ti ẹ̀ san padà ìjọ márùn péré ló fi ṣe nǹkan oṣù sẹ́mi pé sọlá ti ìjọ márùn ó di sọlá ti mélòó ó di sọlá ti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sọlá ti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn ni ó san padà sọ wọn pé nǹkan ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọlá ti yun kò ní jẹ́ sọlá ti sọmọ pé ńgbà tó jẹ dóhùr àti asùr ọmọ bó ṣe rọpò bó wà ní tábà sọ pé sọ láti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipò obìnrin ti ń ṣe nǹkan oṣù ó gbọ́dọ̀ ṣàkíyèsí ó gbọ́dọ̀ ṣàkíyèsí ipò bóun ṣe gbọ́dọ̀ ṣe sọlẹt tóun ṣe gbọ́dọ̀ ṣe síyàm bẹ́ẹ̀ lòun ó gbọ́dọ̀ ṣe tọwáf ó ṣe tọwáf lásìkò ìgbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ aisha radiyallahu anha wọn ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam lọ sí ṣe hajj aisha bá bú sẹ́kún kí ló ṣẹlẹ̀ ó sọ pé nǹkan oṣù ló dé anabi ni ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé yóò máa ṣẹlẹ̀ sáwọn ọmọbìnrin hawa torí ẹ̀ if'ali ma yaf'alu al-hajj kayra alla tatufi bil bayt gbogbo ntálálàájì ó sẹni kí wọn náà ṣe o yàtọ̀ sí pé o gbọ́dọ̀ ṣe tọ́wáf ó túmọ̀ sí kóbìnrin tí ń ṣe nǹkan oṣù ńkọ́ kò ní ṣe tọ́wáf bákan náà sóbìnrin tí ń ṣe nǹkan oṣù á lè wọnú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí o àfi bá fẹ́ sọdá tó bá fẹ́ sọdá láti ojú kan sódì kejì kò gbọdọ̀ wọnú mọ́ṣáláṣí ẹ wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ ni nfẹ́ kó fòmí ru kò burúkú tó kò níta eŋti gbòǹgbòǹ bá ń gbé wá fún ọlọ́run fòrè sí kò gbọdọ̀ wọnú mọ́ṣáláṣí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé wala junuban illa abiri sabilin hatta tagtasilu ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ gbọdọ̀ wọnú mọ́ṣáláṣí jókòó ń bẹ̀ àyàfẹ́ ni tọ́fẹ́ tọ́fẹ́ sọdá títí tí wọ́n fi wẹ̀ a sì mọ̀ pé haidu ó ju jánábà lọ hadithi aisha radiyallahu anha tanabi sallallahu alayhi wa sallam tọsọ fún pé nawilini al-khumrata minal masjid bá mi mú ẹ ní pélébéyìn láti nu masalasi aisha sọ yìí pé inni haid dájúdájú mò ń ṣe nǹkan oṣù anabi ni inna haidataki laysat biyadik nǹkan oṣù rẹ ò sí lọ́wọ́ rẹ ọwọ́ rẹ kọ́ ló ń ṣe nǹkan oṣù bá mú ẹni pélébéyìn torí pé wọ́n fẹ́ mú nǹkan bẹ́ẹ̀ yóò sì tún padà yóò jáde kó ń bẹ́ẹ̀ ni eléyìí wọn wá tó lẹ́rìí fún ọ láti jókòó kanu mọ́ṣáláṣí kọ́ ọmọ gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ ẹ̀hẹ́n tó bá ṣe pé wọn náà wàá mú nǹkan tó gbàgbé bẹ́ẹ̀ ni mú kọ́ jáde eléyìí jẹba tọ kò sí tó burú kóbìnrin tí ń ṣe nǹkan oṣù kó náà máa ṣèrántí Ọlọ́run adhikaru sabah wal masa àwọn adhikaru tá a máa ń ṣe láàárọ̀ èyí tá a máa ń ṣe nírọ̀lẹ́ wọn náà máa ṣe bila ilaha illallah wahdahu la sharika له الملك وله الحمد وهو على كل شيء قدير اتانا بنكاسي 100 لجمع سبحان الله وبحمده تواني كاسي 100 لجمع ونو ما سي الصلاة فالنبي محمد صلى الله عليه وآله وسلم ونو ما سي حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أو آه ما سي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ونو ما سي أعوذ بكلمات الله التامات من شر ما خلق ونو ما سي tó bá ka ayatul kursi náà kò burú qul huwa allahu ahad nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ adhkara àárọ̀ kò burú kula awudu rabbil falak kula awudu rabbin nas kò burú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ imaamu malik tó ní kò burú kẹ́ni tí ń ṣe nǹkan oṣù kó kẹ́ nǹkankan nínú alukurani pàápàá jùlọ ohun tó fẹ́ fi wá sùn. sọ wa tọ́ kò gbé alukurani kọ́tọ́ o kọ́tọ́ gbé alukurani. sọ wa lè wé nǹkan kan ma kó wé nǹkan kan ma kó fi gbé apá kan nínú àwọn olùmọ́ni kò burú èyí tá a fara ma ni pé ó burú má gbé Allahumma àyàfi tá alukur'ani yẹn bá wà níbi tó ṣe wípé tó o bá gbé ó ṣe é ṣe kó jẹ́ pé ntí ọ̀yẹ ó lè ṣẹlẹ̀ sí alukur'ani wà wá wé nǹkan kan ma wọ́ wá wé nǹkan kan ma wọ́ wá gbé obìnrin tó ń lọ tó ń lọ sílé kéw lásìkò tó ń ṣe nǹkan oṣù wọn wá fẹ́ kó alukur'ani kò gbọ́dọ̀ gbé alukur'ani. kò gbọ́dọ̀ gbé alukur'an kò bá àfin kaba wọ́ kò gbọ́dọ̀ gbé eléyìí jẹba ṣùgbọ́n ó lè gbé tírà tafsir ó lè gbé tírà fiqh ó lè gbé tírà hadith tonti pa àwọn àyà alukur'an lè wà ń bẹ̀ ṣùgbọ́n àníyàn tiẹ̀ ni pé kí ló ń gbé ó ń gbé tírà fiqh ó ń gbé tírà tafsir ó ń gbé tírà fiqh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ lásìkò tá à ń ṣe nǹkan oṣù lọ́wọ́ omi kan máa ń jáde omi yẹn máa ń jẹ́ yellowish colour ìgbà míì omi kan máa ń jáde ó máa ń jẹ́ brownish colour yóò brown omi ọ yellow kí ni ìdájọ́ rẹ̀ ẹ ṣàkíyèsí àsìkò tí àwọn omi oríṣi méjèèjì yìí tó jáde ṣé nǹkan oṣù sì ń jáde lọ́wọ́ àbí kì í sásìkò tí nǹkan oṣù ń jáde lọ́wọ́ tó bá jẹ́ pé àsìkò tí nǹkan oṣù sì ń jáde lára rẹ̀ ńlọmi yìí náà jáde nǹkan oṣù ló náà kì í sásìkò nǹkan oṣù ló jáde kì í ṣe nǹkan oṣù mo rò pé yẹ wa a jẹ́ pé omi ìdọ̀tí tó máa ń jáde lábẹ́ obìnrin tó bá jẹ́ pé àsìkò nǹkan oṣù ni kí ni ìdájọ́ tiẹ̀ náà nǹkan oṣù ni kìí sàsìkò nǹkan oṣù àti pé nǹkan yẹn ń kọ́ kìí ṣe nǹkan oṣù ilé ìjẹba báwo ló ṣe mà pé nǹkan oṣù rẹ ti dá bákan méjì ni inú kó o rí omi funfun kan jáde lábẹ́ rẹ̀ omi funfun tí ó jáde tí máa dàbí ẹfun eléyìí gan làmì tó lágbára jù tàmì ìbá ti jáde kó gbà pé nǹkan oṣù rẹ ti tán àmì kejì òun náà ní ká gbẹ rẹ kó tábẹ́ bá ti gbẹ furufuru tẹ́jẹ̀ ó jáde ma mà ti da báwo ló ṣe mà wàá mú òwú tutù wàá kìbọnú abẹ́ rẹ̀ wàá wá yọ jáde gẹ́gẹ́ bó ti ṣe láì jẹ́ pé nǹkan kan yí ti dànù eléyìí jẹba tán tí nǹkan oṣù bá ti wá dá lóbìnrin ó ṣe wàá wẹ̀ ni ọ̀kan lòun ọ̀wẹ̀ rí láti jọ́ tó ń ti ṣe haidu àtọjọ́ pípẹ́ gbogbo sọlawaati tó ṣe láì wẹ̀ ó tún sọlawaati yẹn ṣe láyè rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò tó ipe kọkàn fẹ́ yàwó ọkàn máa ra mú ọmọ agbádùn rẹ̀ olódo níwọ náà mùsíbà ọ̀pàdé fìtínà ọkọ náà gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn tí ó fi máa ṣàlàyé fún ìyàwó rẹ̀ dandan ni kó wẹ̀ omi lásán ló fi wẹ̀wẹ̀ yẹn gẹ́gẹ́ bá a ṣe máa wẹ̀wẹ̀ jánábà iná ni ọ wẹ̀wẹ̀ haid àníyàn ni ọkàn jẹ́ ìyàtọ̀ láàrin wọn. tó bá ṣẹlẹ̀ ìpẹ́jẹ̀ rẹ ti dá ṣáájú kóòrùn tó wọ̀ ẹ̀jẹ̀ ti dá kóòrùn tó wọ̀ ṣùgbọ́n ọ̀wẹ̀ àfi lẹ́yìn ìgbà tó rùn wọ̀ gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe máa ń ṣe ajẹ́pẹ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàá san sọ̀láàtù dọ́hùr àti sọ̀láàtù làásù torí pé ńgbà tẹ́jẹ̀ dá sí àkókò wọn ni fẹ́ni títúláàsì bá ẹ̀jẹ̀ dá ṣáájú kálífàjárì ó tó yọ àmọ́ wẹ̀ àfilẹ́yìn gbàtà àlífàjárì yọ ajẹ́ pé wàá san sọ̀láàtìl magrib àti sọ̀láàtìl ìṣá lẹ́yìn gbàtà ọba wẹ̀ kó tó tún wá sàṣùbà torí pé àkókò wọn ni nígbà tó ṣe kálífàjárì ó ti yọ lọ́jọ́ tó bẹ̀rẹ̀ nǹkan oṣù gangan àkókò sọ̀láàtù dóhùr ní nǹkan oṣù dé o sì tí ì ṣe sọ̀láàtù dóhùr ṣàkíyèsí o nígbà tí nǹkan oṣù rẹ bá dá ó jẹ gbèsè sọ̀láàtù dóhùr tọjọ́ yẹn mo rò pé yé wa ìgbà tí nǹkan oṣù bẹ̀rẹ̀ sọ̀láàtù tó lásìkò ń gbà yẹn tó o bá ti ṣe òun là kọ́kọ́ gbèsè tó san nígbà tí nǹkan oṣù bá dà sọ̀láàtù magrib ti tó nítorí tó bẹ̀rẹ̀ nǹkan oṣù o sì ti wẹ̀ àbó ti ṣe sọ̀láàtù magrib ìní nǹkan oṣù dé níjọ́ tí nǹkan oṣù bá dá àkọ́kọ́ gbèsè tó jẹ́ ní kíni sọ̀láàtù magrib tọjọ́ yẹn eléyìí ń jẹba ẹ̀jẹ̀ kan máa ń jáde láàárọ̀ obìnrin tí e ṣe ẹ̀jẹ̀ tó máa ń jáde lóṣooṣù kò sì jáde nítorí pé bímọ eléyìí ń pè ní alistihada ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ yìí ó lè já ó sì lè má já ó sì lè má já anabi ti fi hàn wa máa ń ta obìnrin yọ òbí rẹ̀ bá òbí rẹ̀ ẹ̀jẹ̀ yọ mọ́ tírú rẹ̀ bá ń jáde fóbìnrin ábí léèrè pé jọ́ mélòó lọ́ọ́ mà tó máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ náà ó ní jọ́ márùn ìjọ́ márùn yẹn ló fi jókòó tó ní ṣe sọ́láàt tó ní ṣe siyam tó bá jẹ́ nu Ramadan lẹ́yìn ìjọ́ márùn yìí gbogbo ẹ̀jẹ̀ tí ń jáde á kà á kún kínní wẹ̀ tó bá wẹ̀ tán wàá bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́láàt tó bá wọ ọkọ láti súnmọ́ yóò súnmọ́ sẹ́sì mọ̀ pé ẹni tí ń ọkọ tí gbọ́dọ̀ súnmọ́ àmì tó wa wá ṣẹlẹ̀ báyìí wàá máa wá ṣe ìmára wàá máa tábà dáadáa wàá máa fi nǹkan kan dégò ṣáàtú kó tó sàlùwàlá fún sàlátì kọ̀ọ̀kan wàá máa tábà dáadáa wàá fi nǹkan kan dí ojú ibi tẹ́jẹ̀ tí ń jáde yẹn ṣáàtú kó tó sàlùwàlá fún sàlátì kọ̀ọ̀kan bó ṣe máa ṣe nu gẹ́gẹ́ bí ẹni tí ìtọ̀ ń dà láàmú ẹni tí ìtọ̀ ń dà láàmú tọ́ ẹ pé ìtọ̀ máa jáde lára rẹ̀ tí ò ṣe é dá dúró òun náà yóò máa tábà yóò máa fọ pátá rẹ̀ yóò máa fọ ṣòkòtò rẹ̀ ṣáájú sọ̀láàtì kọ̀ọ̀kan tó bá ti wá sí bẹ́ẹ̀ tán yóò wá fi nǹkan kan yóò fi kó abẹ́ rẹ̀ títọ̀ ti ń jáde o yóò fi yóò fi kó lọ́nà tó kí títọ̀ ọba jáde inú lédiun ìnìtọ̀ wọn máa bọ́ sí. so tó bá ti wá fẹ́ ṣe sọ̀láàtì míì yóò wá lọ yọ̀ lédiun yóò tún lé lédi míì fúnra rẹ̀ so bẹ́ẹ̀ ni ó máa ṣe sọ̀láàtì tọ́ ọ máa wẹ̀ fún gbogbo àlẹ́yìn ìgbà tí ọjọ́ haidu rẹ bá ti pé wàá wá máa tábà wàá máa ṣe mára fún sọ̀láàtì kọ̀ọ̀kan ìyẹn ni tí istihadọ̀ ń dà láàmú wàyí onígbà míì istihadọ̀ kìí ṣàdédé wá àfọwọ́fà ló máa ń bí i gẹ́gẹ́ bí àwọn obìnrin tó máa ń lóògùn mi ìfẹ́ lóyún mi ìfẹ́ lóyún ó máa ń sábà di istihadọ̀ nítorí pé ńgbà táwọn ń fún yín lóògùn wípé family planning family planning àwọn ò ní sọ aburú tó wà ń bẹ̀ fún yín ńgbà tó o bá dánwò dánwò kọ́ ọmọ bí ṣe rí ni ẹ̀jẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní jáde ẹ̀jẹ̀ yẹn kò ní ṣe dá dúró mọ́ nígbà tóbìnrin bá padà lọ sọ́sìpìtì yẹn wọ́n lè wá sọ fún yín pé ẹ máa mu mílíkì tẹ́ ẹ máa tún mu mílíkì yọ dẹ́jẹ̀ dùn mílíkì àtẹ̀jẹ̀ ṣé wọ́n jọra wọn. ẹ̀jẹ̀ ọmọ wa dà ah, lọ́dọ̀ tiwa wàá ṣe sọ́lẹ́t nítorí pé tẹ́lẹ̀ náà family planning ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan oṣù ò ní wá mọ́ wọ́n máa ṣíìsì ẹ̀ sínú àpò bí wọ́n máa ṣíìsì ẹ̀ sínú àpò bí ńgbà bá péjọ tó bá pọ̀ só wọ́n yarí àbí ò yarí yọ yarí wàá gbà. ẹ̀jẹ̀ kẹta tó máa ń jáde fóbìnrin wọ́n ń pè ní anifas ẹ̀jẹ̀ tó máa ń jáde ní látàrí pa bímọ ẹ̀jẹ̀ yìí báyìí ó lè ti máa jáde kọ́ ọmọ tó wá ó sì lè jẹ́ pé ńgbà tó máa jáde gangan ló sí ma jáde ó sì tún máa ń jáde lẹ́yìn ìgbà tá a bá bímọ torí obìnrin rọbí látànà òní ló tó bímọ ẹ̀jẹ̀ tó ń jáde látànà yẹn ni látànà ẹ̀yìn ijọ́ kejì ló tó bí ma ẹ̀jẹ̀ tí ń jáde láti jẹ̀ta kí ni ìdájọ́ rẹ̀ nífàsì náà ni nífàsì lè ti máa jáde síwájú kọ́ ọmọ tó jáde kọ́dà gan ọmọ ń jáde ńjọ́ mẹ́ta kó tó di pọ́ ọmọ jáde lábẹ́ òfin ọlọ́run nífàsì náà ni obìnrin ọ̀pá sọ láti tì ní gbogbo ìgbà yẹn kò sì ní san gbèsè àwọn sọ̀lá wá tì wọ́n yẹn padà àyàfi sọ láti tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde lákòókò rẹ̀ ó nìkan gbèsè rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ bá dá ẹ̀jẹ̀ nífàsì ó lè tógójì ọjọ́ kó tó dúró gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith àwọn obìnrin anabi wa muhammad sallallahu alayhi wa sallam fáwọn ìyàwó anabi máa ń dúró fógójì ọjọ́ gẹ́gẹ́ bí àwọn obìnrin sahaba mi tí wọ́n bá bímọ lẹ́yìn ogójì ọjọ́ ńkọ́ ajẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ tó bá jáde tó bá ṣe déédéé àsìkò tí máa rí nǹkan oṣù á fún nídàájọ́ nǹkan oṣù tí ò bá ṣe déédéé rẹ̀ àbí tá a bá ti kájọ́ nǹkan oṣù sẹ́yìn gbogbo tó bá tún lé lórí rẹ̀ á fún nídàájọ́ alistihada eléyìí jẹ́ ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ìmáàmù malik rahimahullah wọ́n sọ pé ọgọ́ta ọjọ́ ni nítorí pé àwọn rí níta bá sì rí ọlágbára torí rẹ̀ àwọn arábìnrin tó ṣe nǹkan oṣù fọ́gọ́tọ̀ torí ẹ̀ la di ọ̀rọ̀ méjèèjì pọ̀ nínú kẹ́jẹ́ yẹn ó dúró lógójì ọjọ́ alihamudulilayi tí ó bá dúró á tún ní kó tún máa wojú rẹ̀ títí tí ó fi pé ọgọ́ta ọjọ́ tó bá ti wá pé ọgọ́ta ọjọ́ tẹ́jẹ̀ yẹn ó bá dúró ẹ̀jẹ̀ tí ń wà ń á fún ní ìdájọ́ nǹkan oṣù gbogbo yòókù ọgbà ìdájọ́ kí ni alistihaba obìnrin tí ẹ̀jẹ̀ bímọ náà ń jáde lára rẹ̀ ọkọ rẹ̀ gbọ́dọ̀ ṣe sùúrù

ọpẹ́ àbójìnà ṣùgbọ́n kò gbọdọ̀ pẹ́ tayọ ọgọ́ta ọjọ́ kò gbọdọ̀ pẹ́ tayọ ǹjẹ́ obìnrin wa lè lo oògùn kan eléyìí tí ó dínà kí nǹkan ọmọ wa bóyá nítorí kó lè láǹfààní àti gba Ramadan parí bóyá nítorí kó lè láǹfààní àti ṣe parí sí láì pé da wọn tí jọ wá yọ̀ọ́ da wọn dúró kò sí ní tó burú ń pé tó bá lóògùn kò ní ṣe léṣe tó bá sì ti dá òògùn yẹn dúró nǹkan oṣù ó tún máa wá nọ́málì bí ṣiṣẹ́ máa wá tó bá yẹ pé àwọn májẹ̀mú yìí pé kò sí wàhálà ń bẹ kò sí wàhálà ń bẹ sọ́tọ̀ kóbìnrin kó bóyún jẹ́ sọ́tọ̀ ká àbí ọ̀tọ̀ ká ṣẹ́yún kò òfin Ọlọ́run kóbìnrin ó ṣẹ́yún ṣẹ́yún pé kíni nígbà tí èsì kórìí èèyàn dàrú ókè wọ́n ní oyún zina ṣé kò wàá lè ṣe Ọlọ́run má nítorí tí wọ́n bá fi ìtọ̀ tí wọ́n bá fi fọ̀gbẹ́ kò lè mọ́ ó ti kọ́kọ́ ṣẹ̀ náà ẹ tún wá ní kó tún fẹsẹ̀ kó tún fi máa pẹ̀sẹ̀ rẹ kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kẹsẹ́yìn ọlọ́run ti mú wa ó ti mú wa náà nù kò bá jẹ́ zina ló ṣe ẹnu wọ ọgbà láti sọ pé lọ ṣẹ̀ lórí rẹ ọgbẹ́dọ̀ sẹ́yìn o ẹ̀sìn Islam ọgbà kóbìnrin ọ̀sẹ́yìn ẹ ọmọ àwọn táwọn táwọn ti bí ọmọ oṣù mẹ́fà ni oyún mi tún wá ọlọ́run forí sí ọlọ́run wò ẹ ó ti lọ lẹ̀dí àkókò pẹ̀lú àwọn dókítọ̀ dókítọ̀ wa sọ pé ẹ àfi káwọn sẹ́ because obìnrin yìí kò irọ́ la tó bá ti jẹ́ pé obìnrin yẹn irọ́ wọn bá ń pọ̀ àti medical doctor ẹ mú lọ bòmí ẹ mú lọ bòmí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o tọ́ báwo ni aṣọ wo lobìnrin ọ̀ máa wọ̀ ẹ̀yin obìnrin òfin ṣẹ̀rí aṣọ fún wa pé aṣọ tẹ́ ẹ máa wọ̀ àwọn ìròyìn gbọ́dọ̀ wà lára alákọ̀ọ́kọ́ ọ tó bò dẹ́dẹ́dẹ́ tó bò pátápátá tí nǹkan kan ò ní hàn lára yín fẹ́ni tí ọ̀tọ̀ kò rí yín nǹkan kan ò ní hàn lára yín fẹ́ni tí ọ̀tọ̀ kò rí yín kódà aṣọ tẹ́ àwọn ẹni tó jẹ́ fámìlì yín tó jẹ́ pé àwọn ò ní fẹ́ yín láéláé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò bàbá yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò yín so àwọn eléyìn ọmọ gbogbo àwọn ẹni tí ọ̀tọ́ kan fẹ́ yín àwọn eléyìí gan kì í ṣe pé wàá máa sọ̀rọ̀ alẹ̀ fáwọn náà wọ́n máa rí kun yín wọ́n rẹ́ yín yín wọ́n rọ́ mu yín wọ́n rí tan yín ẹ̀ṣáàdà kàlàǹfọ́ọ̀dì kọ́tọ́ àwọn gan wọn gbọ́dọ̀ rí nǹkan kan lára yín àfi tí máa sábà hàn bí ojú yín bí ọwọ́ yín bí ẹsẹ̀ yín bẹ́ẹ̀sì àwọn eléyìí náà tí wọ́n lè rí lára yín nù ọjọ́ tó ṣe jẹ́ tọ́ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ eléyìí tó ṣe pé téèyàn bá wò dáadáa èyàn ó rí àwọ̀ awọ ara yín kọ̀tọ́ àwọn kí wà ní ìsìn tí tó yẹ pé gbogbo ẹ̀ bí ẹlẹ́wọ̀n gbatẹ́gùn náà ni gbogbo ara wọn lẹ́ẹ̀ máa rí ẹ gbọ́dọ̀ wọ́ọ́rù rẹ̀ jáde ẹ gbọ́dọ̀ wọ́ọ́rù rẹ̀ jáde bákan náà aṣọ tẹ́ wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí wọ́n máa ṣe gbọ̀lọ̀lọ̀ ńlẹ́ wàá wọ̀ jáde tẹ́fà tí wọ́n sọ tó ń ṣe gbọ̀lọ̀lọ̀ jáde wàhálà ni o wàhálà nítorí pé ní tó bá wò yín ó tuntun yín wò yọmọ pé ah èèyàn lọ da tó ọ da tó bẹ asọ ní sí ọbẹ ọkàn da wàhálà tí ò sílẹ̀ sẹmọ wàhálà tí ò sí ẹlòmíì ò ní lè múra rẹ̀ kókó kóra rẹ ń jánu kò ní mọgbà tí lọ dì olóbìnrin dì bẹ́ẹ̀ lómi ṣe máa ń Islam dínà gbogbo rubbish nonsense sọmọ náà bá bá rọ ọmú ó pò tó ẹ rí i pé jìlbáàbù táwọn obìnrin ti ń ṣẹ̀sìn gan ń wọ̀ ọ́n fà kíyèsí àwọn jìlbáàbù tẹ̀ ń wọ̀ yẹn tẹ́ bá débi tẹ́ ti ra sọ kí ló kọ́ tẹ́ ń pè ẹ̀yin ọ̀dà mọ̀ London material ok kí ló dé tó fi jẹ́ London material ẹ béèrè Makadisho material Nouakchott material àfi London material limada nítorí pé London material máa yọ gbọlọlọ kọtọkẹ máa wọ jáde ẹ ń sẹlọ ọsọ lẹ ń gbé jáde ló kọ pé ń sẹsìn ẹ nítorí pé Islam ni wọ ọsọ tí ó gbé ọsọ rẹ pamọ́ ni kì í sasọ tó ń kankan fúnra rẹ jọsọ ẹ̀rí táwọn obìnrin wọn máa wò pé kì í ṣe London material kì í ṣe ṣẹta lọ́wọ́ á ní kó wọ́sọ tàn yẹrin jáde aṣọ ọmọ ṣe gbọlọlọ níbo Islam ti ní kọ ọwọ jáde kò burúkọ ra London material mo fi ọmọ tọọba ti jáde Nigeria material lọwọ òní ó fi dá jìlbáàbù rẹ̀ ṣé Nigeria material wà àbí òsì ọwọ́ àmàna ha bó ti ṣe jẹ́ bákan náà kò nítorí taṣọ bá fún yóò fi bí oríkèé rẹ ti ṣe mọ nínú aṣọ hàn islam wa ń fẹ́ kó jẹ́ pásọ tó wọ̀ ó ṣe lambulambu torí ẹ̀ ń gbà tó fẹ́ fẹ́ yàwó tó fẹ́ fẹ́ máa ń wọ jilbab jilbab rẹ̀ sì rí lambulambu ó lè dá mà bó ṣe tó nínú jilbab ó lè dá mà bó ṣe má nínú jilbab ẹnìkan wá fẹ́ lọ fẹ́ yàwó bí wọ́n ń béèrè kẹ́ ẹ jọ́ ṣé mo lè sọ fún pé kọ́ bọ́jì báàbù kí n ẹ́ eh! ọlọ́run mẹ́jẹ wọn náà ti mọ̀ pé dèhùn ti ẹ̀ da ṣé mo lè sọ fún kọ́ bọ́jì báàbù fún kí n ń bọ̀ bá fẹ́ tánánu bóòlù ó sì wá mọ̀ só tóbi ni àbí ò tóbi só tínrín ni àbí ò tínrín ọ̀nà tó lè gbà ọwọ́ àmàna bí kò kà sọ pé kí ni wọ́n kó sínú kọ́bọ́ọ̀dù mẹ́ẹ̀ẹ́ nígbà tó lọ lé wọn nù ó ní à àwọn báírò nǹkan nǹkan táwọn àbúrò òun táwọn máa ń lò ní ọ̀dà lọ gbé lọ gbé kéèyàn wá kiri sáà pé ibi títí ń lọ jìlbáàbù ọmọ sún síwájú sún sẹ́yìn so ibi títí ń lọ títí ń bọ̀ ọmọ wò ó pé tọ̀ eléyìí sanra pọ̀ eléyìí ọ̀sán <laughs> eléyìí ọ̀sánra tó nǹkan o so nítorí de eléyìí báyìí o ti qualify rẹ o disqualify rẹ báwọn so eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò ní ìdí pé bẹ́ẹ̀ wulẹ̀ bẹ́ẹ̀ wulẹ̀ báwò jẹ́ bó ṣe jẹ́ àbí kò ṣe ẹ̀tún dábí ọgbọ́n pé àwọn obìnrin míì sanra pọ̀ fa bó ni wọn náà máa wọ àwọn ẹ̀ńtọ́ sanra àbí òye ọ lọ́nà bá ní ah, ẹ̀ńtọ́ sanra dà so o ti gẹ́ẹ̀tì o ti gẹ́ẹ̀tì bí tọ́ lọ nù so torí ẹ ìsìláàmù ni kò wọṣọ ìwọ obìnrin tí ó rí lambulambu má wọṣọ tí ó fi bóríkì rẹ ti ṣe má má wọ májẹ̀mú mi òun náà nípa sọtọ wọ kò gbọdọ̀ já sọ ọkùnrin. So, àdánwò tí wàá dé bá wa láyé nìsín o ọ̀pọ̀lọpọ̀ obìnrin jàlábí ọkùnrin wọn wọ̀ ìrògbẹ́ yìí ti rírí jàlábí ọkùnrin ah gbogbo ẹ̀ tá ń kó wa lòkú lárúbáwá gbogbo ẹ̀ làwọn obìnrin ti rà mọ́kùnrin lọ́ba yìí kódà tẹ̀ ń bá ń wọ ah aṣọ ọkùnrin lélẹ́yìí ta ni ó sọ fún ọ pásọ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ nù obìnrin ló ń wọ̀ nísì eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ bẹ́ẹ̀ náà ní ṣòkòtò ṣòkòtò tẹ́ ń wọ̀ yẹn kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run tó rà sọ ọkùnrin ọwọ́ àlọ́ ọlọ́ dá style kan dànsíkì ni àti ṣòkòtò aṣọ ọkùnrin ni kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bùbá àti ṣòkòtò ni kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àfikún ọ̀dàn bùbá tóbìnrin àfikún ọ̀ràn ṣòkòtò tóbìnrin àfikún ọ̀ràn dànsíkì tóbìnrin tí ó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn ṣẹlọ̀ bákan náà eléyìí gbọ́dọ̀ pé sí ara aṣọ àwọn obìnrin torí tí ó bá jẹ́ pé obìnrin tó bá wọṣọ tó jẹ́rú aṣọ ọkùnrin Ọlọ́run láàánà rẹ̀ ọkùnrin tó wọṣọ tó jẹ́ ta obìnrin kọ́ Ọlọ́run láàánà rẹ̀. wàyí lábẹ́ rẹ̀ àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ máa lo hijab wọ́n gbọ́dọ̀ máa lo hijab hijab oríṣi méjì ló sì wà hijab lé àti hijab aṣọ hijab ti lé Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa وإذا idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab tẹ́ ń bá ń tọrọ nkankan tẹ́ ń béèrè nkankan lọ́dọ̀ àwọn obìnrin obìnrin tí èsè ìyàwó rẹ̀ ẹ̀yìn ògiri ni kò ti bí. ètùtù agbẹnu síbi tòsí etí obìnrin ọmọ bá a sọ̀rọ̀ ìwọ dúró náà dúró ń bá a sọ̀rọ̀ ìsìlámù ọgbà bẹ́ẹ̀ ìsìlámù ọgbà bẹ́ẹ̀ distance gbọ́dọ̀ wà láàrin ògiri gbọ́dọ̀ wà láàrin kọ́tìn gbọ́dọ̀ wà láàrin hijabu tọ́lọ́mọba kọ́kọ́ sọ̀kalẹ̀ nù ẹ̀yìn rẹ̀ lọ́lọ́run á sọ hijab ta sọ náà kalẹ̀ gẹ́gẹ́ lọ́n sọ pé wala yubdina zinatahun illa ma zahara minha àwọn obìnrin àgbọ̀dọ̀ gbọ́sọ̀ wọn hàn àyàfi tí ò lè má hàn nínú ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọn lè tí ò lè má hàn nínú ẹ̀ òun náà lójú àti àtẹ́lẹwọ́ kò rí bẹ́ẹ̀ nítorí pé ojú kìsà déédéé hàn àtẹ́lẹwọ́ kìsà déédéé hàn àyàfi ká gbé hàn èwo wá ní èwo ní èwo ní máa hàn láì jẹ́ pàwọ́ la gbé hàn òun náà la sọ aṣọ tó wọ̀ kò lè ṣe é gbé pamọ́ bọ́ bá faṣọ bu aṣọ aṣọ náà la máa rí. ilé ọjọ́ àgbọ̀yọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu an ọlọ́dọ̀gbàjù. ìyẹn ni pé wọn ò gbọ́dọ̀ gbọ́sọ̀ wọn hàn àyàfẹ́ tí ò lè má hàn aṣọ aṣọ tóbìnrin hàn tọwọ́ yọ hàn náà ilé ìjọba àwọn. ọlọ́run sì sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. أن يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما إلى النبي صلى الله عليه وآله وسلم صفاوان يا أولى أتاوان ما رلوبيني àti gbogbo obìnrin àwọn mùsùlùmí wípé kí wọ́n gbé jàlábí àwọn wọ̀ jìlbáàbù wọn kí wọ́n gbé wọ̀ látòrí kó lọ sísàlẹ̀ gbàgẹ̀rẹ̀ kó bo gbogbo ara wọn ibi tọ́lọ̀ bá ti pa gbogbo àwọn aláríyànjiyàn lẹ́nu mánu wá ní sáàl mọ́mìnì àtàwọn obìnrin àwọn mọ́mìnì tí wọ́n bá ti lọ́ọ́ fẹ́ ajẹ́ pé ìwé èso obìnrin mùsùlùmí nù ọ̀ọ́fẹ́ fún ìyàwó rẹ̀ ajẹ́ pé ẹ̀yìn èso mùsùlùmí nù tọ́ nítorí di eléyìí asọ́gbàgẹ̀rẹ̀ látòrí yọ wá sílẹ̀ eléyìí jẹ́ hijab sọláàtì obìnrin kọ́ kò sí yàtọ̀ láàrin sọláàtì obìnrin àti sọláàtì tọkùnrin ọlọ́run ṣe lọ́ranyàn lórí ọkùnrin kó ṣe sọláàtì ó sì ṣe lọ́ranyàn lórí obìnrin kó ṣe sọláàtì abẹ́ ìgbọ́ntọ́lọ́ nsọ fáwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó ní wa aqimna as-salata wa atina az-zakata wa atina az-zakata wa ati'na allaha wa rasulahu ẹ̀yin obìnrin anabi ẹ máa gbé sọláàtì dúró ẹ máa yọ zakat ẹ sì máa tẹ̀lé àṣẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba wa ó túmọ̀ sí kóbìnrin náà gbọ́dọ̀ obìnrin lẹ́sìn ìwọ náà ṣe sọ́láàt gẹ́gẹ́ bọ́kùnrin ó ṣe ṣe sọ́láàt o gbọ́dọ̀ mójútó àkókò sọ́láàt gẹ́gẹ́ bá àwọn ọkùnrin náà ṣe gbọ́dọ̀ mójútó àkókò sọ́láàt ìbànújẹ́ ńlá ni kó o délé laago mẹ́wàá kíyàwó rẹ̀ wá máa sọ pé mi ti ṣe sọ́láàtul magrib à ń bọ̀sibọ́sí sọ́láàtul ìṣá ó yẹ kó bínú sí báwo ló ṣe lè máa fẹ̀sìn ṣeré báyìí báwo ló ṣe lè máa fẹ̀sìn ṣeré báyìí torí àwọn obìnrin ó ṣe sọ́láàt ọkùnrin náà ó ṣe sọ́láàt àwọn ìyàtọ̀ tó òun náà ní pọ́kùnrin wọ́n pèpè fún sọ́láàt obìnrin kì í pèpè fún sọ́láàt ọkùnrin yóò pèpè fún sọlát obìnrin kì í pèpè fún sọlát tóbìnrin ọba tẹ̀ sí kọ́ọ̀mà kò sí ní tó burú mbẹ̀ tóbìnrin ọba sì kọ́ọ̀mà kò sí ní tó burú mbẹ̀ ìyàtọ̀ mi tó wà láàrin ọkùnrin àti obìnrin nínú sọlát òun náà ní kóbìnrin gbogbo ara rẹ̀ náà ní ìhòòhò títí tó fi dórí sọlát gbogbo ara rẹ̀ náà ní ìhòòhò títí tó fi dórí sọlát àyàfojú rẹ̀ nìkan ẹnu àwọn olùmọ́kò pé yóò sì júlẹ̀ nínú sọlát ìyapa wa wà láàrin wa lórí àtẹ́lẹwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ méjèèjì àtẹ́lẹwọ́ àtẹsẹ̀ méjèèjì ṣé yóò sí ọ̀nà lẹ́nu sọ̀lá ìyapa wà láàrin o ṣùgbọ́n àtọ́jú àtàtẹ́lẹwọ́ àtẹsẹ̀ méjèèjì yẹn ń ṣe ni ìyapa wà láàrin àwọn ẹni tó ń ní ṣé yóò sí ọwọ́ sẹ́sẹ̀ ẹlẹ̀ náà tó bá ṣe pé nbí títí ń ṣe sọ̀lá ẹni tó jájòjì sí òní rí àmọ́ tó bá ṣe pé ibi tí wọ́n ti rí ni kó bójú rẹ̀ gan kó tún bu ọwọ́ kó bẹ̀sẹ̀ eléyìí jẹ́ bóbìnrin ó ti ṣe máa múra nígbà tí ó bá ṣe sọ̀lá ẹ̀yin ìyá tẹ̀ wọ́n bó ń fò nígbà tẹ́ fẹ́ ṣe sọ̀láàtì ńkọ́ sẹ́ẹ̀rì pa àṣedànù nìyẹn àṣedànù nìyẹn ẹ gbọ́dọ̀ wọṣọ tí ó balẹ̀ dẹ́dẹ́dẹ́ obìnrin kan wá ń béèrè tó bá jọ̀ràn àyàn ni pé ká wọṣọ tí ó bo gbogbo ara wa náà nínú sọ̀láàtì ṣé dandan ni kó tún jẹ́ jìlbáàb kìí ṣe dandan kó jẹ́ jìlbáàb pàápàá jùlọ tó bá sì pé nulẹ̀ yín lẹ́yìn ti ṣe sọ̀láàtì kìí ṣe dandan ni kó jẹ́ jìlbáàb níbi tẹ́nìkan ò ti ní rí yín àfọkọ yín níbi tẹ́nìkan ò ti ní rí yín àfi bàbá yín àfẹ̀gbọ́n àfàbúrò yín ibẹ̀ yẹn kìí ṣe dandan kó jẹ́ jìlbáàb ọ̀ bá róró rẹ̀ ọ báyìí sì wọṣọ oríṣi mi sátìrí gbogbo gbogbo ara rẹ sátìrí gbogbo gbogbo ara rẹ. agbá kan nínú àwọn fuqaha àwọn sọ pé tóbìnrin ọba ṣe rúkú rúkú rẹ yàtọ̀ sí tọkùnrin tí ó bá forí kanlẹ̀ tí ẹ yàtọ̀ sí tọkùnrin tí ó bá jókòó tí ẹ gbọ́dọ̀ yàtọ̀ sí tọkùnrin wọn ní tí ó bá ṣe rúkú yọ para rẹ pọ̀ kò ní ya apá rẹ wọn ní tí forí kanlẹ̀ náà yóò tún pa apá pọ̀ mẹ́gbẹ̀ẹ́ yóò tún pa tán pọ̀ kò ní yà wọ́n ní tí ó jókòó bẹ́ẹ̀ náà ni yóò tún parapọ̀ eléyìí báyìí wọ́n sọ bẹ́ẹ̀ ààrẹ rí tó tó báàkì rẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wa alihi wasallam sọ pé sallu kama ra'aytumuni usalli àyàfi tó bá ṣe pé ẹni tí wọ́n ń wò ó náà nípa bẹ́ẹ̀ obìnrin tó bá fi lè yá tán jù nǹkan lè jábọ́ ńbẹ̀ tí nǹkan bá sì jábọ́ ńbẹ̀ àlùwàlá bàjẹ́ sọ̀ntàn àwọn fuqaha òun wò nù so àlùwàlá rẹ̀ ó bàjẹ́ tálùwàlá bá bàjẹ́ lórí sọlá yóò tún lọ tún àlùwàlá sí tó bá tún wá tó tún ṣe sọlá tì ó tún ṣe ṣe kí nǹkan jábọ́ yàtọ̀ sábẹ́ tọkùnrin so ó ṣe ṣe kọjá pé tí wọ́n wò nù tí wọ́n fi sọ tí wọ́n sọ tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ajẹ́pọ̀rọ̀ wọn nítumọ̀ sóbìnrin náà lè ṣe sọlá kó ṣe máàmù ẹnu àwọn olùmọ̀kọ́kọ́ kò ipò obìnrin ò lè ṣe ìmáàmù fáwọn ọkùnrin kò sì lè ṣe ìmáàmù fún jàmáà tó kọkùnrin sínú yàtọ̀ sẹ́yìn ń tọ̀rí kọ̀ tọ́yẹ pé ọmọ ṣéwù yín lóbìnrin ni wọ́n á ṣe lè máàmù fún yín lódìdí nàìjíríà yóò ti Senegal wá yóò ṣe lè fún yín sì máa ṣe Allahu Akbar ẹ̀ máa ṣe sàlámù lẹ́yìn obìnrin kí ló ṣe yín kí ló ṣe yín wọ́n tún ní nàná kan ni kínní jẹ́ nàná kó àwọn ìyàwó ni wa ẹ mọ̀ pé bídìí a máa bí ma ni ọmọ rẹ̀ náà tún bí ma ọmọ àtọmọ ọmọ òkúnlé sóbìnrin yóò ṣe lè máa mú fáwọn ọkùnrin àbí kò ní ṣe ọlọ́mọdé kò sì gbọdọ̀ ṣe lè máa mú fún jama tọ́lọ́kùnrin àtobìnrin nínú kọ́tọ́ ìyapa wa ṣẹ́kù lórí kó ṣe lè máa mú fáwọn jama obìnrin lásán ìmáàmù Malik ní kọ́tọ́ rárá apá kan náà fuqaha gẹ́gẹ́ bí Shafi'iyya àti Hanabila wọ́n ní kò burú torí a rí Aisha ṣe lè má fáwọn obìnrin rí ìyẹn ni pé fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ táwọn obìnrin bá fẹ́ ṣe sọ̀láàtì tí wọ́n ń jọ máa bẹ́ẹ̀ àgbà wọlé nítorí pọ́ fẹsẹ̀ rìn lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe sọ̀láàtì tí wọ́n ń jọ máa bẹ́ẹ̀ ẹ máa fi tí lè má mú tí wọ́n dúró sí yóò dúró ní sáfù alákọ̀ọ́kọ́ pẹ̀lú jàmáà yòókù láàrin kèsì pé ọ̀bọ̀ wájú torí pé obìnrin ò sínú ẹni tí máa gbáyà wájú lónìkan tó yóò ṣe lè má mu yóò gbọ́n sókè lọ́nà tó pé àwọn ẹni tó wà ń tòsí rẹ̀ ọmọ gbọ́n ti ń ké sẹ́sìn màkúlẹ̀ má mu tọkùn yóò gbọ́n sókè tí gbogbo jamaatu ọgbọ́n ti máa ń wí ọjọ́ ìbá wọn. sóbìnrin lè lọ mọ́sálásí kọ́ lọ ṣe sọ́láàtì dáadáa torí pé anabi sallallahu alaihi wasallam la tamna'u ima allahi masajid allah wa ṣùgbọ́n sọláàtì tí wọ́n ṣe ń lé wọn ó lóore jù torí ẹ tíyàwó rẹ tó bá tọrọ yọ̀ǹda kó ń fẹ́ lọ mọ́ṣáláṣí ẹ jẹ́ ọ lọ àmọ́ lẹ́yìn tó gba yọ̀ǹda tí ò bá gba yọ̀ǹda kò sáyè o ẹ ọmọ lọ mọ́ṣáláṣí ni ọlọ mọ́ṣáláṣí ni ta ló ní kọ́ lọ tó bá tún dánrọ́ ẹ̀wọ̀ kan àbùkù ẹ ṣé tí mo gba yọ̀ǹda kí n tó lọ mọ́ṣáláṣí ni ọ̀gbẹ́sìn yé ni tòrádìsì kan wá tó tún sọ jáde tóbìnrin bá tọrọ yọ̀ǹda ẹ má kọ̀ fún láti lọ mọ́ṣáláṣí ó túmọ̀ sí pé tí o bá tọrọ yọ̀ǹda ńkọ́ ẹ lè kọ̀ fún. kásá kíyèsí àárín yẹn àmọ́ síbẹ̀síbẹ̀ sọ̀láàtì tó ṣe ń lè rẹ̀ ó lóore ju ètò ọlọ́sẹ̀ mọ́ṣáláṣí lọ. tó bá dijọ́ ọdún kọ́ àwọn obìnrin ó jáde lọ sí ẹ̀yìn tó fi dórí ètí ń ṣe nǹkan oṣù tó fi dórí ètò bímọ tẹ́jẹ̀ bímọ ń jáde lára rẹ̀ tó fi dórí ètí ètí ẹ̀ jáde rárá rárá anábìnrin ẹ̀kọ́ gbogbo wọn jáde eléyìí jẹ́ tijọ́ ọdún ọ̀rọ̀ nípa kú gbogbo aláàkú ọkùnrin ó kú obìnrin ó kú bó láti àṣẹ tóbìnrin bá kú àwọn obìnrin lọ ẹkún àwẹ̀ o obìnrin lọ gbọ́dọ̀ wẹ̀ gbèsè pé ah, ọmọ àǹtí mi ìwọ̀n àwẹ̀ ọmọ àǹtí mi tìbí ọlọ́run má jẹ́ ọmọ àǹtí rẹ báwo lọ́mọ wa wẹ̀ obìnrin olóbìnrin kọ̀tọ́ ọ gbọ́dọ̀ wẹ̀ obìnrin obìnrin yóò ṣe kí ni ni ọ wẹ̀ obìnrin Allahumma àyàfi tó bá ṣe pọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ ọkọ ni ọwọ́ ìyàwó gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n ṣaláìsì Ali radiyallahu anhu òun lọ́wẹ̀ torún lọ́kọ rẹ̀ gẹ́gẹ́ bó sì ṣe jẹ́ pé tọkọ náà bá kú ìyàwó òun ló lẹ́tọ̀ọ́ wẹ ọkọ rẹ̀ tó láyà rẹ̀ gẹ́gẹ́ bí Asma bintu Umais radiyallahu anha gẹ́gẹ́ bó ti ṣe wẹ Abubakar radiyallahu an ní ìgbà tí abubakar salais ó níyàwó abubakar eléyìí jẹba àìjẹbẹ àwọn obìnrin ní ọwẹ obìnrin ò lẹgbọn o kìí ṣe pé tó kú òkú tẹ wàá gbé wá sí mọ́ṣáláṣí bàbá kan ní ma bá wọn wẹ̀ kú bí ṣe ń sí ọkùnrin lẹ̀ ní sí obìnrin lẹ̀ ọlọ́mọdé ọkùnrin kan kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kó bọ́ sí hòhò nítorí pé ó fẹ́ wàá fi aṣọ sí àárín ìdodo rẹ̀ mọ́ orúnkún rẹ̀ ìgbà tó ń ṣe aṣọ síbẹ̀ ọ̀ gbọ́dọ̀ sí hò. Abi aṣọ tẹ́ ti dè má láàrin ìdodo sórúnkún ilẹ̀ ti bọ́ sòkòtò rẹ̀ àbí aṣọ lẹ́ bọ́ sòkòtò ẹ gbọ́dọ̀ wo ti ń bẹ láàrin ìdodo sórúnkún. bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá wẹ obìnrin Allahumma àyàfi tó bá jẹ́ pọ́kọ lọ́fẹ́ wẹ ìyàwó rẹ̀ kò nídìí kó faṣọ bò lára Allahumma àyàfi tó bá kóbìnrin lọ́fẹ́ wẹ ọkọ rẹ̀ kò nídìí kó faṣọ bò lára nítorí pé kíni kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó rẹ̀ tọ́ba ajẹ́ kóbìnrin ló kú à ń fẹ́ kọjá pé aṣọ márùn iná ni wọ́n fi aṣọ lára rẹ̀ aṣọ abala márùn ni wọ́n fi ṣe aṣọ lára rẹ̀ funfun alákọ̀ọ́kọ́ ìlọ́dì eléyìí tá a rò fún gẹ́gẹ́ bí ìrò ẹlẹ́ẹ̀kejì ìborí a fi borí rẹ̀ mójú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èyí tá a wọ̀ fún bí ìbùbá àníran o àníran lẹ́gbẹ̀ẹ́ o àmọ́ àṣẹ ọrùn rẹ̀ lọ́nà tó yẹ pé so yọ wà wà wájú yọ wà lẹ́yìn ṣùgbọ́n ẹgbẹ̀gbẹ́ rẹ̀ ńkọ́ àníran ó di aṣọ mélòó nù ó di mẹ́ta á wà ìbora ńlá yọ méjì á ìbora alákọ̀ọ́kọ́ ma á tún á wé ìbora ẹlẹ́ẹ̀kejì mọ́ta alákọ̀ọ́kọ́ yìí ó di aṣọ mélòó nù ó di márùn yàtọ̀ sọkùnrin aṣọ mẹ́ta péré ni ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin nìyẹn bẹ̀yẹn bákan náà obìnrin tó kú à ń fẹ́ kó jẹ́ pé irun orí rẹ̀ abásọ́nà mẹ́ta irun orí rẹ̀ abásọ́nà mẹ́ta nígbà tó kú kó tó di pé a gbèsìn kó tó di pé àfàsọ̀gbẹ̀yìn ẹ̀ sí lára lẹ́yìn tá a wẹ̀ tán ẹ̀ bá irun orí rẹ̀ sọ́nà mẹ́ta bákan náà nínú àwọn àdájọ́ tó tún ní í ṣe pẹ̀lú obìnrin òun náà ni kóbìnrin ọ̀gbọ́dọ̀ tẹ̀ lókù lọ síbi tí wọ́n ti sin o obìnrin ọ̀gbọ́dọ̀ tẹ̀ lókù lọ sórí o. àwọn ọkùnrin ni wọ́n tẹ̀ lókù lọ sórí tẹ́ Ummu Atiyya radiyallahu anha ó ní nuhina an ittiba'il janaza walam yu'zam alayna anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fáwọn obìnrin láti máa tẹ̀ lókù lọ sórí tẹ́ ṣùgbọ́n kọ̀ọ̀kan pa Ibn Taymiyyah rahimahullah ó ló ń yìí pé wọn kàn pa wa illa al ni pé haramu haramu ni kóbìnrin ó tẹ̀ lọ sórí tẹ́ kóbìnrin ọ̀tẹ̀ ló kù lọ sórí tẹ́ ṣùgbọ́n ṣẹlẹ̀ ikú wa nínú sunna pàànàbí sallallahu alaihi wa sallam wọ́n lọ sin òkú kan ibi tá ti tajú kan wọ́n bá róbìnrin kan tó na wá síbẹ̀ Umar radiyallahu anhu ó fẹ́ jágbe ma anabi ni kò fi lẹ̀ anabi ni kò fi lẹ̀ ó túmọ̀ sí pé obìnrin ò gbọ́dọ̀ ló kù lọ sórí tẹ́ àyàfẹ́ ni tá a bá rí accidentally àní lè akànbá lórí tẹ́ni ẹ má lè kẹ má sọ bẹ̀dà yé dírámà sẹ́wọ̀n kóbìnrin kò sí ń tọ́ka wọn yọ bẹ̀rẹ̀ ebú nìsín tọ́ a pé ìyá tiẹ̀ ló kú sóò ní débẹ̀ ọjà bó ti ṣe jẹ́ mọ́ nínú àwọn adájọ́ tó tún ní ṣe pẹ̀lú obìnrin òun náà ni pé ǹjẹ́ obìnrin wa lè bẹ orí tẹ́wò bí kọ́tọ́ o kọ́tọ́ kóbìnrin ọbẹ̀ orí tẹ́wò torí pé anabi sallallahu alayhi wa sallam oní la'anallahu zawwaratil qubur ọlọ́run láàánú àwọn obìnrin tí máa bẹ orí tẹ́wò lọ́pọ̀lọpọ̀ rìwáyà mi onílànà allahu zairati alqubur ọlọ́run láàánú àwọn obìnrin tí máa bẹ̀rù tẹ́ wò láàánú ò ṣe tẹ́rí gbàjọ́mọ́ àfi bó ṣe wá jẹ́ pé gbogbo agboolé tí yín ló ti dorí tẹ́ báyìí tó eléyìí kò sí wàhálà ń bẹ̀ nítorí pé lé ló ti síwájú kẹ́ ẹ tó máa sìnkú sílé eléyìí ò ní sọ yín dání tọ́lọ̀ ńlá àná bó tilẹ̀ jẹ́ pé ńtọ́ dáa ní kíkà tètè kókó ńlẹ̀ o ilé tó bá jẹ́ pé gèdè rẹ̀ sàárè yìí kò kote ẹ da kéèyàn máa gbé bẹ ẹ gbọ́n tí anabi sọ ni la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn ilé yín di sàárè sàárè sàárè. tọ́ eléyìí ò jẹ́ báwọn ẹ gbọ́dọ̀ borí tẹ́wò ẹ̀yin obìnrin. ǹjẹ́ nínú ìdájọ́ tó tún jẹ mọ́ òun náà ni ká máa ká máa ké pòkú ká máa pòkú lòun àrò ká máa sunkún péyàn kú kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam oni laysa minna man latama al-khududa wa shaqqa al-juyuba wa da'a bi da'wa al-jahiliya kò lè jọ kan nínú ìjọ tiwa ẹni tó ṣe wípé ó ń síra rẹ̀ lábàrá nítorí pé èèyàn kú ó ń fasọ yamára rẹ̀ lọ́rùn nítorí pé èèyàn kú ó ń sì wíwì kú irú ètò amasọlá yóò dúdú nítorí pé èèyàn kú kò lè jọ kan nínú ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí mi bari anabi sallallahu alayhi wa sallam mina saliqa walxaaliqa wasaaqa mutafakun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní kò sí ntọ́kàn o pẹ̀lú ẹni tí ń kígbe tí ń pariwo nítorí pé èèyàn kú kò sì sí ntọ́kàn o pẹ̀lú gbogbo obìnrin tó ṣe pọ́ lọ fárí rẹ̀ ń dá pandara nítorí pé èèyàn kú o pẹ̀lú gbogbo obìnrin tí ń faṣọ yamara rẹ̀ lọ́rùn nítorí pé èèyàn torí délé ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ikú dandan ni tó bá dé àfi ká ṣe sùúrù wa bashiri sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ẹ fún wọn ní ròdùnú àwọn onísùúrù àwọn tó sì pé ńgbà tádàn òde bá wọn ní tí wọn máa sọ ni pé ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà láti padà sí ẹ sunkún ni òkúkú ẹ máa ké ẹ máa ké káwọn màlẹ́kà náà lè sàánú rẹ ìsọkúsọ nìyàwó torí àwọn yorùbá ìsọkúsọ pọ̀ tí wọn bá fẹ́ kọ àkọọ́lẹ̀ ìsọkúsọ yorùbá kò sí tí ọgbà màmá kan ọmọ rẹ kú ọmọ wa kún kékeré ọlọ́run ló mọ iye wáàzì burúkú tí wọ́n ń ṣe fún ìyá yìí ìbànújẹ́ ẹ ó ṣe sùúrù nífa torí yóò máa lọ yóò máa bọ̀ ni yóò máa pààrà alẹ́ ni yóò máa jẹ̀ka ni ké hee hee yóò bá lẹ́wọ̀ màmá ìdààmú wa bá a kọ̀ wá mọ tí ó ṣe mọ́ wọ́n ní yóò máa jẹ̀ka mọ́ ní kò jẹ̀ka kankan kakùn nígbà tí ṣé ń jẹ̀ka kó tó kù ni wọ́n ní ọ̀jẹ̀ka <laughs> so kò ní jẹ̀ka jarí kọ́dọ̀ olóríire ọmọ ni lọ́nà wo mo ní àwọn ah, àlìjẹ́nà nìyẹn àbí bàbá rẹ̀ ṣe mùsùlùmí ni ó ní mùsùlùmí ni mùsùlùmí lọ olóríire ọmọ nìyẹn èyí kan bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ ogun kékeré ni àmọ́ olóríire lélẹ̀ ìgbà náà lọ́kàn ya tó balẹ̀ ó tún wá tuntun wí wọ́n ní yọ̀ọ̀mọ̀ lọ yọ̀ọ̀mọ̀ kò ní lọkọ̀ níbọ̀ nígbà tí èsì pé ń sàṣọ̀ fámárùwà so eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn kútùbà burúkú ń bẹ lẹ́nu Yorùbá gbogbo ní tí ò sojú wọn máa wí náà ni wọ́n lé ní ẹ máa sunkún torí kí màlẹ́kọ̀ọ́ lè sàánú òkú nínú sọ́mu Ramadan ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àti obìnrin bó tilẹ̀ jẹ́ pé gbogbo aná lọ́lọ́run ṣe sùyàmù lọ́rùn àyàn lé lórí ṣùgbọ́n obìnrin ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ bí máa lè jáde lára obìnrin ẹ̀ ní ṣe sùyàmù nígbà tẹ́ ń ṣe nǹkan oṣù àbí gbà tẹ́jẹ̀ bí máa ń jáde lára yín ṣùgbọ́n gbà tí Ramadan bá lọ tí nǹkan oṣù bá dá tí ẹ̀jẹ̀ bí máa bá dá kí lẹ́sẹ̀ ẹ̀ san sùyàmù Ramadan ẹ̀ san padà obìnrin lè lóyún nínú Ramadan ó sì lè máa rí ma nínú Ramadan tó bá jẹ́ pé kò rọrùn fún un láti ṣe sùyàmù Ramadan pẹ̀lú oyún tí ń bẹ nù rẹ̀ kò rọrùn fún láti ṣe sùyàmù Ramadan pẹ̀lú ọmọ tí ń rè yóò fi sùyàmù Ramadan sílẹ̀ yóò san padà lẹ́yìn Ramadan yéésì fídíà ni ó ṣe o yéésì pé ó fẹ́ nìkan ló ń jẹ o yóò san padà ni o kó múra o torí pọ̀rọ̀ rẹ̀ ju aláàrẹ̀ kọjọ arúgbó kọjọ arúgbó aláàrẹ̀ lọ́jọ́ yóò san padà kódà tó bá jẹ́ pé nítorí tara rẹ̀ ni ò ṣe gbà ni ó san padà lásán tó bá jẹ́ nítorí ọmọ tí ń bẹ nù rẹ̀ ni ò ṣe gbà tó bá yẹ pé nítorí ọmọ tí ń rè ní ó sùyàmù Ramadan yóò san padà pẹ̀lú sùyàmù ojoojúmọ́ yóò tún bá láì níkà mo rò pé yé wa ó túmọ̀ sí pé double payment ni ó ṣe yóò san ọjọ́ ń padà yóò tún wá fáláì níkà ló ń jẹ lórí ojoojúmọ́ nítorí kìí ṣe torí tiẹ̀ nìkan ni ó ṣe gbà ó ti di torí ẹlòmíì àjẹpé yóò san ọjọ́ padà yóò tún bọ́ aláìní àmọ́ tó bá pé ń bẹ̀rù lórí ara rẹ̀ nìkan ni pé ah, ebi tí ọmọ pa òun yóò ti pọ̀ jù nǹkan kan lè má sọ ma àmọ́ ebi tí ọmọ pa òun ìní ọ̀sán padà lásán láì jẹ́ pé ó fún yàn lóúnjẹ. bákan náà ẹni tí istihadọ̀ ń dà nínú Ramadan yóò ka iye ọjọ́ tí máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ìjọ márùn tó bá ti iye ọjọ́ márùn sílẹ̀ gbogbo ọjọ́ yòókù yóò máa ṣe sùyàmù lọ yóò máa ṣe sùyàmù lọ ni ǹjẹ́ obìnrin ọwọ́ alẹ́ kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́run náfìlà nígbà tọkọ rẹ̀ ń bẹ́ ń lebi láì gbà ọkọ rárá o ọgbà yọ̀ǹda ọkọ o kọ̀tọ́ kóbìnrin kọ́ máa ṣe sùyàmù náfìlà nígbà tọkọ rẹ̀ gbogbo ìgbà tó bá ọkọ ó lè lọ rẹ̀ ó lè lọ rẹ̀ wọ́n á sọ pé òun ṣe sùyàmù sùyàmù àmọ́ tó bá gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ islam ọ̀gbà kó wá fọwọ́ ara rẹ̀ kó fi bọ́n sẹ́jẹ́ mo rò pé yé wa òun lọ sọ pé kò sọ̀sọ̀ yá ó tún ayé ó tún di lọ́sàn ó tún lọ́ yá kò tí ì yá ajélé oṣù ọjà bó ti ṣe jẹ́ mbẹ́ tóbìnrin jẹjẹ rẹ̀ bá dá lọ́sàn-án tí yóò máa jẹun lọ ni ò ní jẹun lọ o torí kó lè sàpọ́nlẹ̀ àkókò tá a wà nù ẹ̀ ọ wàá san yẹn padà lẹ́yìn Ramadan ọjọ́ tí nǹkan oṣù táwọn ọ san padà pẹ̀lú àwọn ọjọ́ yòókù tí òfin ṣe siyam wàá san padà ẹ jẹ́ ká lọ sí hajj wa ma adraka mal hajj aisha radiyallahu anha ọmọ bíi anabi muhammad sallallahu alayhi wa sallam lérí oní hal ala nisa'i jihadun ǹjẹ́ jihad kan ogun ẹ̀sìn sọ wàá jọ́ràn yàn lórí àwọn obìnrin bí anabi ni bẹ́ẹ̀ ni alayhinna jihadun la qitala fi alhajj wal umra jihad kan wà tó jọ́ràn yàn lórí àwọn obìnrin ṣùgbọ́n kò níjà nínú bó wàá ní irú jà yún anabi ni hajj àti umra oní jihad tí ọjọ́ ràn yà lórí àwọn obìnrin ọlọ́run ọba dàkún ṣé ní rọrùn fáwọn obìnrin wa náà láti lè lọ sí hajj jihad ní fáwọn obìnrin tí ò níjà nínú hajj àti kínní àti umra ẹ̀yin tẹ́ ẹ ti lọ ọlọ́run ní bàjẹ́ o ẹ̀yin náà ẹ má wàá wù àtẹ́fì bàjẹ́ o alimami ahmed àti ibn majah ló gbé àdìsí jáde bí sanadun sahih nínú àwọn adájọ́ tó ya obìnrin sọ́tọ̀ nínú ṣe hajj òun náà ní kó obìnrin ò lọ sí hajj àyàfi tó bá ní maharam tó bá ní ọkọ rẹ̀ tí ó sìn lọ àbí ẹnìkan nínú àwọn ẹni tó lọ ń ṣe léèwọ̀ lórí wọn láti fẹ́ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò ya rẹ̀ ẹ̀gbọ́n ya rẹ̀ ọmọ ẹ̀ẹ́ ọmọ àbúrò bàbá rẹ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ so gbogbo àwọn eléyìí báyìí àwọn eléyìí no ọmọ ọmọ àyà bàbá rẹ̀ tọ́jà àbúrò àbẹ̀gbọ́n ọmọ ọmọ àyà ìyá rẹ̀ tọ́jà àbúrò àbẹ̀gbọ́n so àwọn eléyìí àwọn lẹni tí wọ́n lè sìn ọ́ lọ sí hajj àìjẹ́ bẹ́ẹ̀ hajj kò sọ̀ràn yà lórí rẹ̀ walillahi ala nnasi hajjul bayt man istata'a ilayhi sabila kìí sowó àti àlàáfíà nìkan ìnífọ̀bìnrin owó àlàáfíà àtẹni tí yọ tẹ̀lé tọ́ tó bá jẹ́ pé àjì tí obìnrin fẹ́ lọ sí kìí sọ̀ràn yẹn ó ti ṣe àjì ọ̀ràn yẹn náfìlà ní lọ ní ìsù dandan gbọ́dọ̀ gba yọ̀ǹda lọ́dọ̀ kọ tọkọ ọba yọ̀ǹda fún kọ gbọ́dọ̀ lọ nítorí tó bá lọ sí hajj ó ti bà ẹ̀tọ́ ọkọ jẹ́ àmọ́ tó bá jẹ́ hajj ọ̀ràn yẹn ni tọkọ bá ní kó má lọ obìnrin ọ̀ lọ lópin ìgbà tó bá ti lẹ́ni tí ó sìn lọ ọ gbọ́dọ̀ lọ o tó bá sì lọ kí ni ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ó sìn lọ bá ti wà kó má lọ rẹ̀ járe tó bá dé ẹnu láàfin sọ ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run káyí pé bàbá kan ti kú ọmọ rẹ̀ obìnrin ló wá fẹ́ lọ ṣiṣẹ́ hajj obìnrin lè bọ́kùnrin ṣe hajj tonti kọkùnrin ni ẹni tó fẹ́ bá ṣe kò sí ní tó burúkú obìnrin ọlọ́bọ̀kùnrin ṣe hajj ṣùgbọ́n obìnrin yẹn yóò lẹ́ni tó tún sin lọ ó sì gbọ́dọ̀ ti jẹ́ pòun ti ṣe hajj tiẹ̀ tẹ́lẹ̀ nítorí pé obìnrin tó bi anabi muhammad sallallahu alayhi wa sallam léèrè òní inna faridatallahi fil hajj adrakat abi wa huwa shaykhun kabir la yathbutu ala rahila afa ahujja an abi qaal hujji an abiki wa'tamiri ọ̀ràn yẹn hajj ó bá mi láyé. Baba ti gbó débi pé bàbá ò lè jókòó lórí ràkúnmí ma baba yẹn ò tẹ̀ tí ì kún tẹ̀ kò lè jókòó lórí ràkúnmí ma ǹjẹ́ mo alẹ́ bá bàbá mi ṣe hajj bi anabi ni bẹ́ẹ̀ ni nínú sahih muslim bá a ṣe hajj kó tún fi umra kún bá a ṣe hajj kó tún fi umra kún ó túmọ̀ sí pé o lè bá bàbá rẹ tó ti kú ṣe hajj tó bá jóbìnrin bákan náà obìnrin tí wọ́n ń ṣe nǹkan sùn àbí tẹ́jà bí máa ń jáde lára rẹ̀ ṣé yóò kọ̀ntínú pẹ̀lú hajj àbí ò ní kọ̀ntínú yóò kọ̀ntínú tọ́ba dé mikọ́t ọ̀nà ọ̀wẹ̀ tó ń ti pé nǹkan sùn jáde lára rẹ̀ torí pé ìwẹ̀ tá à ń wẹ̀ yẹn ìwẹ̀ mára àti ìmọ́tótó ni bí ọba bá kan yọ ọba kejì kọba mara ọba àmọ́tótó ó sì lè bá ìmara àti ìmọ́tótó pàdé ó ti ṣẹlẹ̀ sí Asma bintu Umais ìyàwó Abubakar radiyallahu anhuma nígbà tí wọ́n dé mikọ́t Dhul Hulayfa arábìnrin yìí ó bímọ ní mikọ́t wọ́n á lọ sọ fún anabi sallallahu alayhi anabi ní kó náà wẹ̀ bí gbogbo yẹn ṣe ń wẹ̀ ní miqat kó sì tẹ̀lé wa kálọ. bẹ́ẹ̀ ni aisha radiyallahu anha àwọn náà nǹkan sùn àwọn tiẹ̀ ti kọjá miqat kí nǹkan sùn ó tó dé anabi ní ẹ kọ́ntínú ó túmọ̀ sí pé nǹkan sùn àbẹ́jẹ́ ìbímọ kò pé kóbìnrin ọmọ ṣe hajj ẹ̀yin wá sọ pé ẹ̀yin kí wọ́n á ló dé lónìí tí wọ́n jẹ́ kóbìnrin tó lóyún kọ́ lọ ṣe hajj nítorí pé àwọn wọ bàálù lónìí ni wọ́n ìwà gan lè dákú ẹni tí ò lóyún gan dákú ńgbà tó pa roko ní kọ́wọ́ bàálù rí so nítorí de eléyìí wọ́n ní ẹ má wà ẹ bẹ́ẹ̀ bá bímọ tẹ́ ẹ má bọ̀ tọ́ kò sí ìyàtọ̀ láàrin bọ́kùnrin ó ṣe ṣe hajj àti bóbìnrin ó ṣe ṣe hajj kò sí ìyàtọ̀ bó tilẹ̀ jẹ́ kóbìnrin tó gbé ihram kò gbọ́dọ̀ lo ìbòjú tí wọ́n ti sẹ́ńdé de ojú gẹ́gẹ́ bíi burqa àbí niqab obìnrin ò gbọ́dọ̀ lo wàlákin kò sí ní tó burú lẹ́yìn ìgbà tó ti gbé ihram kọjá yìí pé ní ìgbà tí wọ́n ní ihramul mar'a fi wajhiha ihram obìnrin ojú rẹ̀ ni yóò sì jú lẹ́yìn ìgbà tó gbé ihram lókun ìgbà tọkùnrin ọlọ́kùnrin ò ní rí ẹ wo bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tóun lásìkò hajj ẹ lè máa lọ pẹ̀lú ìyàwó yín lọ́nà tó ṣe pé nìkan ọ̀bá yín rí tẹ́bátìrì pé àwọn èèyàn fẹ́ débi tẹ́ wà wọ́n ti ń súnmọ́ yín tó ìyàwó yín yóò ti fa aṣọ kan sórí yóò fa aṣọ kan sórí aṣọ tó wá fi sórí yẹn aṣọ tó fi sórí yẹn yọ wá mú látòrí yọ sọlẹ̀ yóò fa aṣọ sórí báyìí aṣọ tó fi sórí yẹn yọ sọlẹ̀ torí pé wọn ò sí aṣọ tẹ́lẹ̀ náà pé wọ́n máa fi bójú kò sí tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ Aisha ti ṣe sọ à ń tẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a lọ sí hajj ìdágbére táwọn ọkùnrin tí wọ́n gun ẹṣin tí wọ́n gun ràkúnmí tí wọ́n bá ti fẹ́ rìn súnmọ́ wa a máa ń sọ aṣọ lẹ̀ látòrí wa tá a fi bójú wa tó ń ti pé ìhram obìnrin kọ ojú rẹ ni alẹ́ nìkan kan gbọ́dọ̀ bọ ojú ìyàwó rẹ ní yọ wọ́n á sọ pé kí ló burú ń bẹ́ẹ̀ ah ọ̀dájú pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn onímọ̀ gbádùn kẹ ajẹ́ pé dayasa tún ń dọ̀ láàmù torí ẹni tó gbádùn náà ó lè jẹ́ pé nǹkan kan ṣe tí ò tí fura kí ni ti ń ṣe yẹn dayasa dayusu nu oní dayusu àárẹ̀ rẹ ní dayasa